nǹkan síbẹ̀ tó máa kó tó lè tẹ̀ mí. o de túmọ̀ rẹ̀ jí sọ o de fọ́ sókè. ìṣòro rẹ̀ kò lè gbé five minutes. ọ̀gá mo ti fẹ́ nọmọ̀dá ń bà ṣé ó dẹ̀ lójú pé a save. mọ̀mọ̀ tán ààrẹ jẹ kò sẹ́ni tó save o tèmi ni wípé kí wà kó ṣe kí ni ó di agidi àìjẹ́ bẹ́ẹ̀ wo ọwọ́ yóò bọ̀. ẹ̀yin yóò mi náà. ee ee ọfisa wàá ti màdàm jáde wálé wọn jáde. wá ní oníṣẹ́ bàbá àwọn ajá rọ̀ ni èmi ẹ ṣe àrọ̀ ni ó ọmọ dárọ̀ ni. ẹ̀mí ọmọ tí wọ́n fún ní amnesty kọ́ lọ rí arrest ẹ̀. èmi méjì fún tèmi jẹ́ inú àtẹ̀tẹ̀ lẹ́yìn èmi kò sọ̀rọ̀ kọ́kọ́ ọmọ náà dà. kí ló bá mi fà yín náà jọ̀ọ́ má bínú ṣé o gbé síkà mi. kí ló dé tó já skáfù mórí bí ẹni tọ́kọ ẹ̀ ṣaláìsí tó bá jẹ́ pé èmi wà bí irú ẹgbẹ́ yìí bọ́ládé báyìí. ṣé rí gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn kó ṣe tèmi imú tí mo dàlú náà mi sọ fún pé mo fẹ́ dàmú rú ọ̀sán kan orúkọ lẹ́kì mi má bẹ̀ yín lẹ́kì mi pọ̀ mí ni mo inú mi ò tí jì lọ eyín ẹ̀rìn gígan ló dàbí rí mọ́kadà inú fi kàn tèmi. àbò burúkú ni imú lásán ló dàlú tó ìmá dá họ́ọ̀lù tó máa dé tèmi tó máa dé ojú ìlú gan. ó yín dà. sì wá wá. mo bínú ọkọ mi. n nífẹ̀ẹ́ sí gbogbo ohun tó ń ṣe fún mi yìí o ó sì mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀. ìlémọ̀ ah, wá lémọ̀ lémọ̀ bá wọn torí ìyá àgbà tó wáá dáa kí wọ́n mọ̀ pé mo ti ń rọ́kùnrin láti wò. láti bí láti bí tàbí mo ti rí ọkàn yìí. ò bá sọ fún kó mọ̀ pariwo pariwo. sàṣà rira lọ́la. ṣé tuntun ń gbọ́ ṣé tuntun ń gbọ́. ìwà lọ́la. kọ́kọ́ ya wa ni o mo wà mo wà. ìwé tí mo nífẹ̀ẹ́ rẹ̀ àwọn ah, onífẹ̀ẹ́ rẹ̀ ń dòdì ọ̀ létí odò. àmọ́ omi àwọn àmọ́ o ah, ah, àmọ́ o ẹbí mo ti sọ fún ọ ah, bí bá tiẹ̀ wá ń lé èkó ibà ń yára ń pa tara ni kí ẹsẹ̀ pà ń yára ń pa tẹ̀mí. sẹ́sẹ̀ ń gbọ́n ti ń rí àwọn ọkùnrin èkó tó yẹ pé wọ́n lé èkó lójú eh. kí n wàá fífẹ́ nílẹ̀ báwọn ni kó. kí wàá ní kí ni ó sì ṣe mẹ́dọ̀ ẹ tí ìfẹ́ ra yín sílé lọ́ọ́ ṣe báyìí dákùn bẹ́ẹ̀ bá ti wá fẹ́ ra sílé kan kí lọ́ọ́ ṣe. mo sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ lára rárá bíbí ah, ah, tèmi ṣe lọ́nu táàrí bó kú ni o bó yè ni o kò sẹ́ni tó mọ̀. awù kò lè rí báwọn ọlọ́run ò sì ní jẹ́ ó rí báwọn sẹ́wọ̀n ọ̀rẹ́ mi èkó ló ń lọ yìí má gbàgbé àwọn ọ̀rẹ́ rẹ. ilé gbàgbé yín. tó mọ̀ pé ìwọ nìkan sì ni gbajúmọ̀ tá à ń wọnú àbá yìí dákun bójú bá yọjú kóhun mọ́ yẹ o. ohun ò lè yẹ ilé gbàgbé yín. ẹyin kẹ́hìndé sórí. So, gẹ́gẹ́ bọ̀ wa ṣe sọ má gbàgbọ́ ọ̀rẹ́ mi o. ilé gbàgbé ìfẹ́ mi àmọ́ o ah, ìyá àgbà. ojú ń ro wọn ni ìyá àgbà ojú ń ro wọn ni. àgbà wa búra bẹ́ẹ̀ ò bá ṣe ọ́ rí àmọ́ o ẹ mọ́ gbàgbé pé ogún ọmọdé ò lè ṣeré fógún ọdún o. Hmm ẹ tún máa wojú ọjọ́ ọjọ́ tí ń rebi àti ìwọ̀ yúnífọ́ọ̀mù kan ẹ mọ̀ pẹ̀kẹ́ ẹ tó padà sílé o àwọn ọmọ mi yóò ti máa retí yín lé o ó sá òkè òsì níkà tún rí gbogbo yín láṣẹ̀dùmarè ọmọ kéde ọkọ mi tọ́wọ́ bá ti pa wọ́n lẹ́sẹ̀ dà wọ́n pẹ̀kọ́ tó padà o èmi náà ní gbólóhùn bíi méjì tí ń bọ sọkọ tó dèrè ẹ̀kọ́. sàràfà ah, ah. nígbà tó odidi àmọ̀wò tó jẹ́ tèmi ò bá wá sí báyìí tẹ́ pé wọ́n ló wá ń bara jẹ́ áwù. Ah ah. ìmọ̀ wa wo yìí. ẹsẹ̀ ìyá òótọ́ ni ìyá àgbà sọ ẹja máa lọlé. ọ̀rẹ́ wo ojú ro ẹ jẹ́ payín lẹ́sẹ̀ dá. ìmọ̀ wa wo yìí. ọjọ́ kan tó lọ́jọ́ ìkérúbù ni yóò padà náà rẹ̀ pa torí ibi tí gbogbo ẹgbẹ́ bá ti ṣe ìpìlẹ̀ tí Jésù bí ó ṣe mọ́ gbára ẹ̀ láyà tí ó fi lu rẹ̀ panu géètì ti fẹ́ gbẹ̀mí mi bóyá ká wá gírísì káfí. sẹ́lẹ̀ rẹ̀ àbálùjọ náà mo dáràn. ètí oríire ló jẹ́ fún ẹ. ẹ jọ torí Ọlọ́run torí ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀ ti fẹ́ rú mi lójú o ìgbà tẹ́ ẹ fẹ́ lọ ẹlẹ́ẹ̀ fẹ́ lọ gbé ọmọ yín wá láti ìlú pé ìkejì àti táyé eh. àmọ́ ńgbà tẹ́ ẹ dé ní ìsìn ọmọ ọ̀dọ̀ lèmi ń rí eh, eh. ah, ah, ẹ bá wọn. dágbẹ́nu rẹ lójú rẹ̀. rárá olówó lẹjọ. sọmọ lè múra báyìí. ara ah, ara sọra um, rẹ o. ọmọ méjì um, ọ̀rọ̀pọ̀ hmm? dọ́tà mi nìyẹn tí sista táyé nìyẹn. àwọn rèé. dẹ́ tó gbé báàgì lè rí. mo fẹ́ gbà náà ni ẹ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ah. báwo ni tí o jẹ ṣé kò wá stress. báwo wà ní kẹ́mi lọ. táyé lolúre o èkejì rẹ. táyé tàǹtà mi mọ̀ bọ̀ mọ̀ èmi ni kẹ́hìndé kankan rẹ̀. Kúsì Bọ́lá jẹ́. Òjá ìyàwó dúró fún wa ní dòwú dòdò àtàlàbá labalábá. Ọmọ ọ̀bọ̀ máa ń bọ̀ lọ́wọ́. Ẹ kí kejì yìí. Fọ́bọ̀. Kúsì lọ̀dọ̀ sí àlàkùnrin àtó dímọ̀dímọ̀. Ọmọ ọ̀gá. That's your that's your partner. Heaven. Yeah. Ó yà dìmọ̀ ó yà dìmọ̀ dìmọ̀. Táyé ẹ̀ nìyẹn. Á lọ pé sísà. Ẹ dìmọ̀ wọn, a lè sá fara. Nígbà bá dé lórí màmá mo tó yẹ kó ti díẹ̀ báyìí ó ti sọ díẹ̀ ẹ̀gbọ́n náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́mọ ìwọ gbé bá tẹ́lẹ̀ ẹ káàbọ̀ sà àwọn onílé gangan ni ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ yẹ sà Ọlọ́run nǹkan mi ti wọnú ilé abẹ́rẹ́ bá ti ṣe rí bí òkú olòṣì ọlọ́kọ̀ jà sí rìn tá mẹ́gùn wà. jẹ́ ká fìdí ẹlẹ́rọ sí ẹ̀gbọ́n náà ṣé o ti gẹ́ẹ̀tì uniform ẹ̀ fún reunion party ta fẹ́ ṣe because ó fọ́ mi sí láì ṣe pé èèyàn fẹ́ ṣe wedding ẹ ṣe mo máa mú white and pink bá fẹ́ ṣe reunion kí ló dé. ó rè ó dà pa máa cancel kan lọ fòdò kó ní kálukú wọn nǹkan tó bá ní abeg. ayé gbangba ọmọ pàdé gbòó gbà kókóró. ẹ ṣe ọ̀rẹ́ wa wọn náà. Gba lọ́wọ́ ẹ̀ náà. Takini, ó jẹ́ pizza bí ṣàwámà. Eh, kí a. Eh, eh, Kẹ́ni wa Rachel jẹ́ kí introduce twin sister mi sí ẹ. Kẹ́hìndé lélẹ̀. Kẹ́hìndé, this is Rachel, my friend, ọ̀rẹ́ mi. Rachel Bone. Dá lóhùn àwọn kí ẹ. Àṣà kí ọ̀rẹ́ rẹ̀ kò sí àwájá wa náà. wọn náà fún ọjà nígbà òsì jẹ. babe it's your twin sister mm-hmm. then why she dress like that. wo ṣo mọ̀ pé kẹ́mi ò gbé lọ́dọ̀ dáàdì láti ilé wa ọ̀dọ̀ grandma ló wà ní abúlé ó dẹ̀ mọ́ báwọn ìyá àgbà yẹn mo ṣe máa ń tọ́jú ọmọ so bí wọ́n ṣe brought her up. then you are not going to leave her like this. I mean, you have a lot of work to do. You need to brush her up. Okay, just imagine hang out and plan is the perfect tẹ̀lé Is this how she's going to be looking? Babe, I know. Ṣé ọ̀rọ̀ tó for you. yìí? Èmi àti dáàdì náà ti sọ because ìgbà tó wọ́kọ́ dé tó bá rí bó ṣe rí. Ó mà tiẹ̀ ti change lélẹ́yìí tó bá rí bó ṣe Ah! ìmọ̀ àti màá wá sọ̀rọ̀ wọ́n sàmì pé kí n máa wọ̀ ẹ́ pé tó bá ti dìrọ̀ lé ìran máa fẹ́ẹ̀tì àkáǹtì mi òun promise ẹ next time don't máa wá bùbá yóò ní dààmú tó ń kó fáyìn said she's beautiful. Minimini lójú orogún, èjì wọ̀rọ̀ lójú ìyá rẹ̀, ọ̀bẹ kìí sí bẹ́ẹ̀ wọlé alákìsà, ó nígbà aṣọ. You know what? tó bá ti fẹ́ ya picture make sure wípé o rẹ́rìn-ín jẹ́ kí smile ẹ jáde kó lè bóyá ṣe báyìí tó wà tó. bẹ́ẹ̀. Mm. Ah. no like this wo mi bí mo ṣe dúró náà. Mm. <laughs> Oh. ẹsẹ̀ <laughs> ẹsẹ̀ so another one wàá mú mi báyìí wàá ṣe báyìí wàá ṣe báyìí. kẹ́ni. mo ń wo sí sí dáadáa. ọ̀ ẹ̀ ṣe wo bí wàá ṣe báyìí like this. Ah. ó yá ah, ọ̀ ó yá ṣe tó mọ̀ kó lè ṣe tó bá lè ṣe yẹn just do another thing. no na ah smile smile tó bá ti fẹ́ ya picture make sure kó smile ó yá ṣe step kó lè ṣe. oh Rachel. oh my god. Kenny eh? ṣe rí bí mo ṣe dé ta ó yẹ kí n pè yín ni pé you guys should come outside but I needed to come and check Kenny up pé ṣé she's cool to go but I must say like kudos ah ah she's looking so beautiful ah ah. ó tó bí ẹ̀bà dín ah ah sẹ́mo fìbò pè mí lólè mi ìfẹ́ kankan lẹ̀ báyìí ní ìsìn táì lọ táì dé ẹ̀ẹ́dẹ̀dọ̀ sí ìbò kankan ah. ṣẹ́jọ́. but kenny àwọn wo ló fẹ́ fòfin lẹ̀ fún àwọn wo ni yín fòfin kan lẹ̀ I lọ táì dé àwọn wo ló ń fòfin lẹ̀. ẹ̀yin méjèèjì náà ni ah. torí mo lè pàṣẹ fún ọ mo sì lè fún lè fòfin lẹ̀ fún ọ èmi lẹ́gbọ́n rẹ mi la kẹ́hìndé gbẹ̀gbọ̀n. <laughs> ọ̀yọ̀ báyìí lọ́kàn ẹ̀ àbí ní nǹkan tí wọn náà mọ̀ dúró nà án ah, ah. dúró nà án èmi lẹ́gbọ́n ẹ̀ nà án lémi táyé lolú lémi tó jẹ́ wípé èmi ni mo kọ́kọ́ wá sílé ayé yìí nígbà tí mo wọlé mọ́ ẹgbẹ́ àárí ayé yìí dùn this life is beautiful mo wá rò pé kí n má ya aládàáni kan jẹ o mo wá pè yẹ mo ní kẹ́ni o mo ní máa bọ̀ nílé ayé mo ní ilé ayé dùn òun ló ṣe wà tèmi bá ya adáni kan jẹ ni mo máa sí ẹ mọ́ òun ni ibẹ̀ ló máa gbé òní wá. ọmọ gbọ́dọ̀ rẹ̀ èmi mo rán èmi mo rán ọpẹ́ kó lọ kọ́ owó wa. àti táyà àti kẹ́hìndé kẹ́ tó máa jà síta lẹ́gbọ́n tàlàbúrò four la máa bẹ̀rẹ̀ i already three. yọ̀yọ̀yọ̀ mama lọ lẹ́sẹ̀. be careful àkìsà odò nígbà aṣọ ìjìrẹ́ òyìnlá mímímí lójú orogún ìjìwòrò lójú ìyá rẹ̀ ọ̀gbẹ́ni sì gbẹ́gbẹ́sẹ̀ ó wọlé alákìsà odò nígbà aṣọ ìjìrẹ́ òyìnlá mímímí ó ga jù percent. ayé yàwó bọ́ọ̀lù wò ẹ fún òun ajo mi nítorí kọ́sítọ́mà kẹ́kọ́ ra yín pàtì. oyè yín ẹ kí ló ṣe. àtàwọn ọ̀rẹ́ mi à ń gbé gbòòrò lọ kí ká lọ wò kọ́ tó wà ń tà wọ́n á gbé kí n kí n pé kí ló wà lẹ̀. o ṣe kò sí ọ̀kan lẹ̀. orí ẹ yí má ẹ òun wá wà lálẹ́ ni o. ó hmm, yẹ fún mi lọ́gẹ̀dẹ̀ ẹgbẹ́ wa èwo ni kí n gbé wa ó dà porí ẹ ò pé gba ilé ìkẹ́ máa lọ jẹ́ kẹ́ máa jẹ́ lọ ẹ fi mọ́ra yín lọ́wọ́ ní kankan. báyìí ẹ ṣeun wo ìwọ ń tẹ wá wá gbégbá ìkẹ́ máa kẹ́ máa lọ panu lọ. àbúrò burúkú lọmọ yìí ni ó dẹ̀ ń fi ẹ̀pà mi panu ó lọ sígbà yìí ẹ̀ kó lọ máa ṣa nǹkan jẹ ó lò ṣì. ìwọ ni àgbàdo yẹn kó dá mi lóhùn o tó bá dìgbà tẹ máa gbowó oṣù ń sìn lẹ máa ranjú òṣì kankan kan. kan, kan. àwọn tó mú ẹ wá ń sìn látàjàṣẹ fún mi ọ̀hún mọ̀ pé ò gbádùn òun ló yan àgbàdo ti yẹn. hello mama oníàpù hello madam. ah Baba. kí mú gbà wá. no eh, pineapple nìkan fún mi tó bá tóbi dáadáa. apple. pineapple pineapple. oh oh oh. no no no ẹ̀yin tó tóbi dáadáa yẹn. mélòó. méjì méjì. èlé ló lélẹ̀. eight eight hundred. adélọ. ayọ̀bámi. adélọlá. ayọ̀bámi kí ló yẹ débi. wọ́n ló ń tajà ń bíbá. èmi ni. láti yọ ọdún yìí. how far. mo wá. ó yá máa bọ̀ máa jẹ́ kí n park síwájú mẹ́rin. jẹ́ n kó lè sí lálọ́nù. jẹ́ park síwájú mẹ́rin ó yá jọ́ mi. ayọ̀bá mi. tẹ̀lọ́lá adélọ́lá. ó ń yà mí lẹ́nu kí ló ṣe débi kí ló ṣe rìn dádùúgbò ìlú. tẹ̀mílọ́lá láti jọ ẹ̀ dùnú ṣé bójú sí rírè tá a fi jọ jọ bì lọ́jà ẹ̀dẹ̀. ayọ̀bá ah. <laughs> mi èmi ló yẹ kí n bínú. No yes bóyá kí n bínú sí ẹ o mọ̀ pé àjọṣe wa pọ̀ tá a ṣe the last time mo fi lóyún ni irọ́ mi ò dẹ̀ wá gbúrú ẹ mi ò rí ẹ mọ́ mi ò mi tiẹ̀ mọ́ tí mo lè wá ẹ sí òun náà mo fi ṣàbí àmọ́ ọmọ ẹyọ kan tó wà lọ́mí láyé lọ́rùn náà òun ọmọ yẹn ni. ó mì pé ọmọ tó ń sọ yẹn ayọ̀bámi ló ní ọmọ náà. Ah, ah, ta ló tún fẹ́ ni ìwọ ló ní mo ti wá ẹ wá ẹ mo ti ṣàníyàn ṣàníyàn mo gbà fọlọ́hún. ìgbà tí mi náà lose contact yẹn èmi náà pàdé ọmọbìnrin kan àjọfẹ́ra wọn ó ṣàbíbejì fún mi ṣùgbọ́n torí pé ìwọ náà mọ condition tí mo wà ní gbogbo gbà yẹn mi ò mọ tí mo lè ṣe mọ́ grandma ló bá mi gbé ìkan lọ sí village wa àbúrò mi tó wà ní island ló gbé kejì lọ mo ṣàrẹ́ ni assist mi mo ṣàkọrí sílùú òyìnbó. Ah! àtìgbà yẹn ni ò jẹ́ kó gbúrò mi ní nàìjíríà mọ́ mo ṣe padà dé sí nàìjíríà ni bóyá bíi three four five years ago ọmọ yẹn wá ń kọ́ sìn. ọmọ mi wà nílé kò tiẹ̀ pẹ́ tó kọjá lọ lóde yìí ó ti ya bí ìpẹ́ láwọn ọ̀rẹ́ tó wá bá mi ṣeré pé òun jáde lọ ó ṣe lọ ni ó ṣe kọjá lọ ni. ó dẹ jọ mi kan. Ah, ah. kí ló wà fojú ara ẹ rí. ẹ̀mí lọ́la ṣé kò dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún ẹ bá mi kì í ṣẹjọ́ mi nígbà tí yàn bá rí eh, eh, ìgbà ó bá wáyàn títí tó rí mo ti gbà sí kádàrá ọlọ́run fúnra mi pé ọmọ òní bàbá nìyí. abẹ́ẹ̀dẹ̀ ti wá dé báyìí. àdúpẹ́ fọlọ́run. tẹ̀mílọ́lá ọkọ ẹ̀ ń kọ́. mi ò lọ́kọ mi ò fẹ́ nìkan kan. Hmm. tẹ̀mílọ́lá má fi yan bí kọ́bọ́ lójú fún mi ó yé mi jù bẹ́ẹ̀ lọ ó ṣe ní lọ́kọ. ọ̀dà tí máa ń fẹ́yàn ṣé màmá wa ta pẹ́nápù máa ta ápù bẹ́ẹ̀ má tún máa yan àgbàdo mo dá wà ni ṣe wàhálà fún un lọ sí skul ń sanwó skul ẹ̀ ṣe gbogbo ẹ̀ ló fi ṣe tán. ó dà èmi lọ́la as from now my darling friends ọ̀rọ̀ kan ti ń gbé mi nú láti bíjọ́ mẹ́ta tó yẹ kí n sọ fún yín and um, I think it's high time I have to tell you the story ó di ẹ sọ̀nà ọ̀hún wọ́n ṣàní pé ọ̀rọ̀ òlèlè títí tí ká fọ̀ bẹ̀rù ẹ má bínú pé mo fòwé wájú. buhari mi ò pa ẹnu náà la fi máa sọ òkàrè lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo pàdé ọmọbìnrin kan ọmọbìnrin yẹn èmi pẹ̀lú ẹ̀ ti wà tipẹ́tipẹ́ but later àkànríra mọ́ not even know pé ó bímọ fún mi kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀sẹ̀. Um, lẹ́nu ọjọ́ mẹ́ta àwa pàdé ló wá jẹ́ kí n mọ̀ wípé nígbà yẹn ṣé mo mọ̀ pé òun lóyún mo ní mi ìwà wíà kódà oyún yẹn ń kọ́ ó lóun fi bí ọmọ obìnrin ọmọ yẹn náà ṣì wà láyé ó wà láàyè even before I met your late mother so àti wá bẹ̀rẹ̀ sí jọ máa ń sọ̀rẹ́ padà àtijọ́ ń sọ̀rọ̀ má wò wípé tó ń bá lè wá sínú ilé padà pẹ̀lú ọmọ ẹ̀ tí ó bí yẹn tẹ́ ẹ bá jọ wà papọ̀ that motherly affection will be there then gbogbo ìgbà kan ló máa máa jẹ́ pé màmá sọ wípé mo gbọ́dọ̀ wá sílé mo gbọ́dọ̀ wá sílé kọ́ sọ yìí o òun á lè dúró bíi màmá fún yín and besides kò sí nǹkan tó fẹ́ gún yín papọ̀ a ní other flats lẹ́yìn tó tóbi dáadáa density room tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gangan méjì ni so you can just give her one one àti dọ́tà ẹ̀ ẹ̀yin àdèmọ bẹ́ẹ̀ ṣe ń jayé yẹn máa máa jẹ lọ àdèmọ fún yín ní support every second tí n bá tiẹ̀ travel ọkàn mi á balẹ̀ wípé màmá yín wà pẹ̀lú yín ìyẹn mo ní kí n gbé síwájú yín because kò sọmọdé mọ́. <laughs> Daddy, yeah. you know we do anything for you if that is what is going to make you happy into your freezer. That's good. Eh? I'm mọ kún àbọ̀. Eh. Ah, kò sí tá a ṣe àgbẹ̀mọ̀ ọkọ ọmọ olùbọ̀ náà eh, ah, That's good. Are you happy about it? Yes, sir. From the bottom of your. That's my baby. Gbẹ fresh. Ah! Ẹ máa bọ̀. Dump. Yes. Bàbá yìí. Meet your twin daughters. <laughs> Eh, come on, ẹ jókòó wọn, jókòó, ẹ jókòó. Sit down, sit down. Yes, my twins. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ti ń bá ń sọ bọ̀ láti bí ọjọ́ mẹ́ta. Màmá yín àgbà nìyẹn. You're welcome ìyàwó ìtàbọ̀. ẹ̀dùn agbórí igi réferéfe ọkàn bábí èjì ló wọlé tọ̀ mí nílẹ̀ ọkọ mi ọba ọmọ. Um, ẹ̀gbọ́n yín rè iye ní tèmi lórúkọ ẹ̀ ó ní ọ̀kan ṣoṣo poro tó pa ẹ̀mí àti ìyá rẹ̀ pọ̀ tó jẹ́ kí ìyá rẹ̀ tún ní opportunity láti wọnú ilé padà. ẹ káàbọ̀ ẹ jẹ́ síbẹ̀ ẹ jẹ́ síbẹ̀ ẹ jẹ́ síbẹ̀ ṣe báyìí. Ah, èwo ni táyọ̀ wo ni kẹ́yìn ni. <laughs> àwa la kẹ́hìndé gbẹ̀gbọ́n àwa ni ní ọlọ́ táyé wò wá fún wa ah. àbúrò mi ló jẹ́. <laughs> ilé ìkọlà sóhun orí àpọ́n ìṣègùn wa ẹ̀gbọ́n. anyway àwọn àpè ẹni tó kó dé <laughs> kọlà sóhun wa kọlà sóhun. àti iye kò sí wàhálà ẹ káàbọ̀ sílé wa àjọmọkọ́mọ olùbọ̀ náà ni. You're welcome, ma. Auntie Iye, oh Iye. Ah, call me Iye, Iye. Welcome to the family. Um, kí ni nǹkan tí mo lè ọ́fà yín? Ah, ah, èmi ni màá dáná fáwọn ọmọ mi kan jẹun, màá dáná fún yín. Ah, ìyá Iye. Ìyá wa ẹja bá yín ro kàtọ̀ bẹ́lẹ̀ dáadáa. Stop ṣe bẹ́ẹ̀ náà àwọn àbúrò mi béèrè pé kí mo fẹ́ dẹ mọ̀ pé gbogbo ẹ ti ń ṣe ń gbà kan tẹ́lẹ̀ àfàjà iṣẹ́ ní species. kí wọ́n pè wá. èmi gọ́tà nǹkan. kí ló ṣẹlẹ̀ ṣe fẹ́ bá mi bàtà jẹ́ ni ẹ mọ̀ pé mo polish bàtà kí n tó kó o lè nà ewo ní wèrè gan ẹ̀rẹ̀ ń tẹ̀ mí gbá mi bẹ́ẹ̀. iye fífure gbèrè tó bá wù ẹ́ fífure. Mm. ẹ fún mi ní bàbá jà ní bẹ́ẹ̀ bá ti. gbọ́ do we have that. ẹ kọ́ fún mi rẹ̀ fún gbà yẹn oníkẹ́ eh, fóun <laughs> eh, ní rẹ̀ fún bóyá kẹba owó mi tútù. rárá rẹ̀ fún báwo rẹ̀. iye iye àwọn àbúrò ẹ̀ ń bẹ sọ̀rọ̀ náà. Eh, sísá iye àbí ṣé ẹ rí gbogbo nǹkan tẹ́ bèrè yẹn pátápátá kò sí ìta ní ah. ẹ má wọrí. a bá ń kàtó fẹ́lẹ́ dáadáa. màmá pè é ní kọ́lá sóhùn. Ati. Eh. sóhùn. àti iye. kọ́lá sóhùn. àti iye. a máa pè é ní kọ́lá sóhùn kẹ́ni. ẹ káàbọ̀ eh, ẹ káàbọ̀. ẹ máa bàtà nínú pọ́ọ̀nì ìṣèkà tó wà. iye iye that by the way. Eh, dáàdi ọjọ́ mo máa bí lórí ìkọ̀. àwọn bá yín ń bò látẹ̀kan ẹ̀ mo rí pé everywhere cool everywhere silent mo á ní kí n bèrè pé ṣé àwọn tó máa ń jọjà ṣan wà ládùúgbò yìí àwọn tó máa ń gbọ́jà àti pé ṣé ibi ẹ̀yìn kan wà tí mo ti lè máa gbọ́jà ń tèmi láti ìfẹ́ àtàwọn ọ̀rẹ́ mi kájọ máa gbé àbí. Eh, ìyá yìí ah. kíkà sọ òye mi. irọ́ ó máa ń ta òkìrìkà ó máa ń. àwọn wo ló ń tó kìrìkà ìyá yìí ẹ má tún bẹ̀rẹ̀ bí o ò fẹ́ wàhálà o ọmọ ẹ máa gbé mi lẹ́mìí gbóná dáàdì ẹ má wọ ọ mi. ọjà yẹn òkìrìkà ẹ̀ ìmọ̀ àmọ́ bẹ́ẹ̀ mi ṣe máa bẹ́ẹ̀ mi ṣe máa yanjú ẹ̀ lára ìwo ni gbọ́jà tí mo rí gbọ́mọ̀ ta aṣọ. ìyá yìí fúláàtì bíi mẹ́rin ló wà níbí. Okay. ayé tó ń gbọ́ ní ẹ̀rọ ìlú kújọ́ ayé ìdílé ìyá ọ̀rọ̀ mi wọ́pọ̀ tó yìí. Gbogbo gbogbo a máa tún bọ́ síbi òróró ti yẹ ẹ̀kọ́ kọ́ balẹ̀ o. Àwọn ti yọ ti yẹ yìí lóra ilé ọ̀rẹ́ ọmọ mi ni o ọmọ mi. sílẹ̀kùn kí ni ìsìn ọgàn náà lẹ́kùn sílẹ̀kùn òjò òjò lè dé. ẹ wo ẹ ti mú iye kò lè koko ju o kí ló lè tó ẹ sì sílẹ̀kùn ẹ fẹ́ bà tèmi jẹ́ fáwọn tó. irọ́ irọ́ yìí ní sí. ẹ má bínú jàre mò ń bọ̀ jàre mò ń bọ̀ jàre. àdàdà òsì àmọ́ tí ń ṣe wọ́n fi ọ́ sọ géètì o ò mọ́sẹ̀ rẹ̀ ń ṣe. máa bọ̀ máa bọ̀ ń tẹ̀jé. ẹ kò ti wọ́n oje ti mo kankan kankan ti o si lẹ́kùn. àmọ́ kí ni problem yìí gangan ṣé fẹ́ sọ pé ẹ̀gbọ́n bá ṣe hàn látàárọ̀. ẹ má bínú jàre sẹ́yìn ò mọ̀ pé arọ tó lóògùn yàgbọ́ ni àwọn fámìlì ẹ̀ ni ó dá wàhálà sí lọ́rùn torí bí wọ́n bá ṣe ń gbé kiri báyìí wọ́n mọ̀ dààmú ọmọ gbé kiri ìyè ló dá wàhálà lẹ̀. orí ọ̀nà kí nìkan tó ń ṣẹlẹ̀ ariwo kan ó kàn pariwo ni. ẹ wo fàájì tó ń lọ nulẹ̀ yóò kọjá kéèyàn mọ̀ ṣèkó mọ̀ bí ìyè ṣe ń sí àwọn ọ̀rẹ́ ìwọlé bí gbàtí àwọn ah. ń pariwo ohun tí yóò jẹ gbọ́ pé èèyàn hàn nù látàrọ wọn ò gbọ́ nǹkan kan. ṣé inú ilé iná. ọlọ ọlọ èrò pọ̀ nù lébà. níyà yín náà. Ah, fàájì lọ àti àlùkò. Ah, ewo ń wèrè gan ilé ayé ti lè mọ́mọ́ kẹ́hìndé jù olùsí atoko wa balẹ̀ jẹ́ ẹ ó fura wèrè bó ṣe yẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ẹni tó kàwé gan tí ẹ ò lè tó yìí.

etí ń dùn yìí ni wèrè wo inú yín ló pa bíìtì. dákun mọ́mọ́ sẹ́pẹ̀ fún ọmọ mọ́jà rí kí ló wá dé èwo lè pè èwo lè pè kò sẹ́ nípa kí rárá rà kí ló pè ṣé gbogbo òsì dá ìṣe yìí ah, ah. ẹ gbà mí ẹ gbà mí ẹwọ tí dégbèni jègbèni wọ́n mọ̀ ti sọ bí dilé ẹlẹ́mu mọ̀ dáhùn àwọn èèyàn tó ń lẹ̀dí mọ́ra wọn tí bàbá bá ń bẹ́ ní sọ́lé dáwọ́ bọ́dà dá òsì dá ìṣe sọ́lé dáwọ́ pọ̀ já. olórí burúkú ni ẹ̀yìn. dákùnfẹ́ pẹ̀lẹ́ òde wo lè wo ṣé o sì mọ̀ sípè fún yìí. àjọ gbóhùn ẹ̀bọ fẹ́ǹsì ṣé kọ́ lórí ẹ̀ ti jọ fífẹ́ pílẹ̀ ẹ̀dẹ̀ dọ̀tí ni ó ṣí èrè ni. àwa ó dẹ ẹlẹ pa orin ah, ah. máa hàn tèmi. màkà ó wà ní pé ṣé wàá gbé ẹni sí ti pè kí fẹ́ máa wá sílé ìyá ẹ̀ ẹ̀ ṣó mọ̀ ṣó mọ̀ ẹ̀ máa wòrán ti ní ó fi yé yín. ọkọ mi bí mi ọlọ́ọ̀gbẹ ah, náà ni o ó ti yé ẹ. ṣé wọn kọ́ lórí burúkú ni ẹkọ tó gbé spọ́ǹsì sórí ṣó yá wèrè ni ó yá bàbá ẹ̀. dáko dáko gbàgbó. bàbá ẹ̀ wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n rẹ̀. ọmọ ẹ̀ fi ṣàkí onígbà wẹ́lẹ̀ tó bá lọ́wọ́ tó yá bẹ́ẹ̀ bá lọ jẹlẹ̀ ń kọ́. abẹ́lé ìlú ìbá làbú ẹ̀ ti dẹ̀ bí alára kú ìbò. ẹ ẹ kìsìkì dúdú yìí disturb ẹ kà máa bá a. ẹ wo ọmọ àṣekọ tó kọlà sóògùn àbàbà jù wá jẹ fún wa. ẹ wo kèye àṣà ẹjọ kèye jókòó jókòó bí yá ẹ lẹ àwọn ọmọ yẹn wà lé ní wọn ẹ̀yin wèrè ẹ wo bí ẹ wo kíkẹ́ wo lẹ̀ kó wá wojú mi ẹ mi ẹ̀yin wèrè ṣe iye tẹ́ ń rí ẹ má lọ máa rò lórí yín pé ẹ superior jù lọ ó superior jù yín lọ mọ́sọ̀ ẹ̀gbọ́n ló jẹ́ fún yín tó bá ti ń sọ̀rọ̀ ògèdègèdè ni ó ti wọjà ẹyẹkẹyẹ yín kọ̀ọ̀kan ò gbọ́dọ̀ mi fẹ́ tẹ́ bá mi fẹ́ ìfun yín máa tún jáde ni àwọn olórí burúkú ọmọ. ìyá ìyẹ́ obìnrin ń bá àwọn wèrè sọ̀rọ̀ tí wọ́n ranjú ta ló bá yín sọ̀rọ̀ tẹ́ ìranjú olórí burúkú ta ló bá yín sọ̀rọ̀ tẹ́ ìranjú wèrè. ń gbẹ́ orí ti bù ú lọ́rùn ibẹ̀ yìí wà yìí ọmọ nǹkan tó ṣe lẹ́kọ̀ọ́ ó bí nínú gan-an. ọkọ mi wọ́n máa wọ́n tì mí. ọ̀sẹ̀ máa wọ̀ rí ẹ̀ kàn máa dùn olórí burúkú yìí máa dùn lábàlábà làwọn eléyìí. ìwọ tó ga tó ń wò mí lórí gbogbo ìwọ ọkọ mo fẹ́ jù pẹ̀lú. tí bá fọ etí ilẹ̀ ẹ̀kọ́. fọ́ fọ́ kájíjọ pin fọ́ kí ló ń ṣe náà bàjẹ́ náà náà olóṣì ẹ ọmọ ìyá ẹ lójú kò kò kò ní kò bẹ́tà fún ẹ láì ah. ah. òbí àwọn máa ṣe falafolo ń bí ni kò sí tó fẹ́ ṣẹlẹ̀ àwọn ilé ìkẹ́rù ni wọ́n ọmọ ẹrú. yáyé ẹ ọkọ mi. ọmọ ń bẹ òun kò rọra tí n bí kọ́ máa lọ pé bí èèyàn dá àkọ́ ní kíní kan mo fẹ́ imú gòkè kan dá imú lẹ́gbẹ̀ẹ́. bàbá tiẹ̀ ti forí wọn sọ tv bẹ́ẹ̀ ń padà. wọ́n kọ yẹ̀yẹ́ mi lójú bàbá mi lẹ́ẹ̀kan. fi wọ́n dẹ̀ fi wọ́n dẹ̀ iye bí mo ṣe wà mò ń jáde lọ màá lọ ka àpò ọsàn ìgbá ọ̀gẹ̀dẹ̀ àlùbọ́sà ápù gan máa kó mọ́ wọ́n á kiri tó jẹ́ pé wọ́n á kiri tó jẹ́ pé gbogbo ẹ̀yìn ẹsẹ̀ wọn ló máa là. gbọ́dọ̀ ṣe é dùn mí gan-an ọmọ ọmọ bọ́ọ̀ mi lọ́gà mi Victor mi ó kàn bínú ṣá ó ń gbé kí n jẹ́ understanding place ó kàn pé ìyá mi kò kàn án èmi rè láyé mi ìyá máa jẹ mí o ní mi ìwà ni mi ní kó bọ̀bọ̀ ẹ̀gbọ́n gbé sí àdáyìn kó jẹ́ mọ́ wọn lórí dànù kẹ́jẹ́ bò wọ́n. irọ́ ni o. ni àbórí yín ò pé. àwa rèé o. ó yá ẹ wá gbọ́jà kí kiri lọ. Ah, ah. kiri i don't understand kí ni mínì kiri. sórí ò máa ta yín. òun tó ń yí kiri èmi tiẹ̀ mọ ti ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ mi ì kiri rí láyé mi nígbà mo wà lọ́dọ̀ ìyá àgbà tó yẹ kí n kiri gan-an n yẹ kiri ọjà. kí ni ìtumọ̀ ẹ̀? Ah. èyí ò gbọ́jà lè rí yóò mọ kiri káàkiri yóò mọ ṣèpolówó bí àwọn tí ń ta wùsà tí wọ́n mọ̀ pé awùsà gbó kéké bí obì ń dágbọ́n. ó tiẹ̀ ti da tí wọ́n ti mọ ṣàlàyé báyìí sí jẹ́ ń sọ bí mo ṣe ń tà fún ẹ sórí ìdí eléyìí six hundred ni eléyìí gba two hundred eléyìí gba five hundred last àwọn sọ yẹn mẹ́ta hundred naira ìdẹ́yìn ìgbà yìí two hundred ni mo di nǹkan mi o kì í dín o mo ti ka yẹ síbẹ̀ mo ti kọ́ sínú ilé ó yẹ gbé kẹ́ máa kiri lọ wàá máa ṣàlàyé fóun mo ní kẹ gbé ọjà yẹn lérí kẹkiri lọ ẹgbẹ́ ẹgbẹ́ ní kankan ṣí èrè ẹgbẹ́ kẹkẹ wábi wo bẹ ṣe wá lọ yìí tẹ ẹ bá tà tẹ ẹ bá tà kẹyà kú sọhùn ni ẹyọ kọ ò gbọ́dọ̀ bá yí wálé àwọn ọmọ òṣì mo ní kọ kiri lọ ń sọ fún mi pé òun mọ bó ṣe ń kiri ó ní ìyá yóò dáa bí tó wà ẹ mọ ṣe ń kiri ẹ mọ ṣe ń náwó. pàtó fún ní gbogbo ayé kò lè tó kò lè tó. ṣé o ṣé o ti tó mọ̀ sunkún mọ́ ah. inú tèmi kò dùn ah, ọlọ́run ọlọ́run ibo la tún wá balẹ̀ ayé wa já sí báyìí ọ̀nà láwọn ọmọ onílé ọlọ́nà láwọn ń di ẹni tó ń kiri ẹ̀sùn káàkiri ṣé bá ṣe máa bá lọ lélẹ̀ aláfẹ́ fọ̀rọ̀ ayé wa lọ báyìí torí kò yé mi kẹ́hìndé kẹ́hìndé kò yé mi o ní sùdé o kẹ́hìndé o sùdé o. sùdé bá dé sùdé bá dé ẹ ṣàlàyé gbogbo rẹ̀ fún wọn ẹni tó máa ti wáyé olùnàgún náà ni ó máa ti lọ rẹ̀ mo fi tó báyìí lọ́dọ̀ ìyá àgbà ìfẹ́lẹ́dà mi kiri ọjà rí ìgbà tí mo ti wá bọ́ sínú ọ̀la ni mo wá kiri wórobo a ṣàlàyé tí ìyá àyè àtọmọ rẹ̀ ń ṣe fún dádì tí wọ́n bá ti dé títí tó. Ah! Dá, <laughs> dá. Come, come. Come. ìgbà tí a fẹ́ bá yín sọ̀rọ̀ la wá sí ìlú ìbọn bàtà débẹ̀ àwọn ọmọ mi ni wọ́n dá wọ́n dẹ̀ sọ pé ti sùn àwa sọ pé nǹkan tá a fẹ́ bá yín sọ pé ó wà important wọ́n wá ní pé àwọn máa sọ fún yín láàárẹ̀ bàtà dé máa fi jí láàárẹ̀ náà sọ pé ti travel. má bínú mo mọ̀ pé máa travel tẹ́lẹ̀ ni bẹ́ẹ̀ ni ìgbà tí mò ń lọ ń dàjí yẹn mi ò fẹ́ dá òun mọ́ yín lójú. ẹ ló bá mi ẹ bá ti dá òun mọ́ wa lójú ẹ. Eh? ẹ bá ti dá àwọn ọmọ wa lójú kò sí ti fi ṣèyàn ẹ wo ọ̀rọ̀ tá fẹ́ bá yín sọ ó sì ṣe pàtàkì o. sọ fẹ́ máa sunkún ni ó mọ tó ṣẹlẹ̀ mo ti fún ìyá yín ní hundred thousand naira pé kó bá mi pín fún yín ní fifty fifty thousand naira ṣé o kò fẹ́ bá mi sọ̀rọ̀ ni. ẹ wo bá mi kì í sọ̀rọ̀ orí fóònù kì í sọ̀rọ̀ orí fóònù. ok máa dé títí weekend tí n bá ti dé a máa yanjú everything ṣé o ti gbọ́. ọ̀dà ọlọ́run ó sọ yín dé. I love you my children. Um, Kẹ́hìndé gbogbo ẹ̀ gbogbo nǹkan tó wà nílẹ̀ kò ń ṣọ̀rọ̀ owó kò ń ṣe owó tó sọ pé wọ́n fún woman ẹ̀gàn náà àní rí gbà àní rí omi àní rí ẹ̀jẹ̀ kò ń ṣọ̀rọ̀ owó. kí là ní rí gbà sówó rẹ ni ṣé bówó bàbá wa ni yóò fún wa lówó wa o yóò fún wa lówó wa. a ní èmi ni mo ní kàn mú wa ẹ mi mo ní kàn gbọ́ abẹ. ẹ ẹ kí la fẹ́ ṣe ìmí ìwà ah, bóyá kán mú yẹn wá o mi mọ mi rẹ ní sọ fún mi ẹ bá mi gbà ó yá ó yẹ mu fún kó máa gbà bọ̀ ok ẹ ṣeun ó dà o. jọ wèrè kí lẹ́ tó ń rọ́ka tó ń nàgà tó ń ṣe ń bíbà kí ló ń wá gbogbo bí. dádì lọ láwọn rán yín sí à. Samson síásíà ni dádì mẹ́rànmẹ́ràn yín kí náà ara yín sí a fún. wọn náà wọn rán yín sí akẹ́ fún wa ní ọ̀ndírẹ́kè. ọ̀ndírẹ́kè máa wù wèrè bó ṣe gẹ́gẹ́ kì ìwọ rí ọ̀ndírẹ́kè rí lójú láyé ẹ̀ wá ṣe kí n jẹun nù ilé yìí ni olórí burúkú yín mi mọ bí wà tí kejì ẹ ṣe ń jẹun bí ẹni máa kú tẹ máa ṣe ẹ bàrà pàtà báyìí tẹ máa máa jẹ kí ló fún ọ̀ndírẹ́kè ṣe owó kí ni ẹ pààyàn fún ni kó sì kúrò wájú mi hundred thousand ẹnìkan fún aláǹdẹ́kì tó o bá kúrò tí o bá ju bàtà fún ẹ ó sì kúrò ń bí. ẹ fẹ́ràn lé o tíá ẹ fẹ́ràn lé o tíá lórí ibú lọ́bí tán ti káwọn wèrè ìwádìí. kí tiẹ̀ ní máa ń ṣèwọ̀n náà kí nǹkan kékeré ó mọ̀ ti ṣẹlẹ̀ báyìí ó ti mọ̀ gbọ́n mi lójú pé ó ibi dáàdì ti ní báwọn bá dé ń weekend àwọn wà bá wa yanjú ọ̀rọ̀ yìí. wò ń pèrè sẹ́ẹ̀lì sí ọ bóyá tí n bá pèrè sẹ́ẹ̀lì sí ọ kó wá bá ń gbé ọ jáde gbogbo múùdù rẹ yìí ó sì ẹrọ ọ̀fun rẹ. ẹ ọlọlọrọ dákun sí sí sí bá ń sí àti bẹ́ẹ̀ ti máa fi èjìrẹ́ òyìnlá wíníwíní lójú orogún èjìwòrò lójú ìyá rẹ̀ ọ̀bẹ kìsì bẹ́ẹ̀ kẹsẹ̀ ó wọlé alákìsà odò nígbà aṣọ èjìrẹ́ òyìnlá wíníwíní lójú orogún èjìwòrò lójú ìyá rẹ̀. màámu ìyá iye kí ló ṣẹlẹ̀ kí ló tẹ̀mí kọ̀lé gbẹ́jẹ́ kán nìyẹn o. ṣùgbọ́n ọ̀rọ̀ mi ò fi kéèyàn máa irú lòun ò tẹ́rí àfìgbà tóun délùú ibì kan náà pòun léegun tí mo rí léni ṣe ló dàbí kí n ṣí kànga kí n bẹ́ sí. Ah, ah. Ah. màánu ẹ sọ nǹkan tó bá ṣẹlẹ̀ gangan ẹ farabalẹ̀ sọ ẹ mọ̀ pé mi wà lẹ́yìn yín náà mà. ṣùgbọ́n kí mo ti rí wíìlì. ẹ ti rí wíìlì ọmọ ẹ kí wàá ṣẹlẹ̀ ẹ kò yẹ kó máa bà yín inú jẹ́ náà ṣe nífẹ̀ẹ́ àwọn ọmọ méjì àtàwọn ọmọ lórí burúkú méjì. bẹ́ẹ̀ ni sọ fún mi. ẹ kí lẹ wá rí inú wíìlì nǹkan tẹ rí gangan ni kẹ sọ. tí mo rí ò dáa. kí lẹ rí. ṣó bìlíìfù pé seventy thirty. Yorùbá <laughs> mi kò sílẹ̀. <laughs> seventy thirty ẹgbẹ́ àgbẹ̀ mo ní seventy àwọn èrè yẹn dẹ̀ ní thirty. mo àwọn ọmọ wèrè gbọ́ngbọ́n náà ní seventy wọn lórí thirty. Ah. bí mo ṣe wù báyìí gbogbo orí mi kú èyí. Ah. ó dàbí kí n bẹ́ sómi bí kí n bẹ́ sí kànga. màá mi yọ̀gẹ̀ sí bẹ́ kànga kí wàá mú abúlé burúkú lọkọ yín ah. ayé ọkọ yín bàjẹ́ ni ọmọ olórí burúkú lọkọ yín o màmí kò ní da fọkọ yín sẹ̀ ó dà kó ogun fẹ́ pọkọ yín ṣá eh, ọlọ́run fẹ́ bà tiwọn jẹ́ nìyẹn ètòògùn yẹn náà ti tó gbọ́n o ti ṣépè tó tóbi ń bẹ̀ fún jẹ́ kó máa mú yẹn lọ kó máa yẹn lọ ah, wá síwájú. Ah, irú ọ̀rọ̀ wo leléyìí. gbogbo orí mi ó dàbí ọmọ tírèènì tó máa ṣe ra tuntun tó ń kó sórí ibi tó ti ọmọdé ah. kan gbà ẹ́ mu ṣin tírèènì rìn lọrin bọ̀ lórí mi ibi ṣe ń bẹ̀ sọ̀rọ̀ mò ń gbọ́ pooo etí mi mo sọ bí ẹ̀yin lẹ wà nù sọ̀rọ̀ kì í fi yín sápinẹ mi mọ̀ pé bẹ́ẹ̀ sọ èmi náà sínú sọ̀rọ̀ irú èrò ọ̀rọ̀ wo lélẹ̀ ìbá ẹ̀ irú no news wo lélẹ̀ bad news lélẹ̀ jàre. Ah. àwọn òwe lọkọ yín o. ìwọ ṣáà má pariwo mọ́ ṣùgbọ́n orúkọ tá a bá máa sọ ọmọ inú wa ló máa gbé ló ṣe olórí ibú yìí ó wà wá lọ sẹ́nu tírélà ó lọ pa wá sí i. ayé kò lè tó kò lè tó oníwàrà onígbà o oníwàrà onígbà ìdí tí mo ṣe pè yín ni wípé mo ń wò pé tó bá jẹ́ pé mi ni mo bí yín láti àkàtà mi mi ní jẹ́ kẹ́ ṣiṣẹ́ mo ń tọ́ yín sọ́nà ni bíbélì ní tọmọ ẹ kó lè fún ẹ nísinmi tó bá dàgbà òun mo ṣe ń tọ́ yìn bíbélì náà tún tọ́ka sí pé ẹni tí bàbá bá fẹ́ ló máa ń bá wí òun mo ṣe ń bá yín wí kẹlẹ̀ jọmọre lọ́la ni tó bá di pẹ́yìn náà dàgbà ẹ di alára ara yín ẹ máa fall back on nǹkan tí mọ́mì mi ṣe tán fi kọ́ wa ẹ fi kọ́ àwọn ọmọ yín bẹ́ẹ̀ ayé yín ò ní lè bàjẹ́ kì í ṣe pé mo kórìíra yín o mi ò kórìíra yín mo nífẹ̀ẹ́ yín gidi gan-an ṣùgbọ́n kò hàn sí yín torí pé tẹ́ bá ti ṣẹ̀ mò ń bá yín wí mo ń tọ́ yín sọ́nà ni mo fẹ́ bẹ̀ yín ẹ má bínú láti èní lọ ẹ jẹ́ ká máa ṣe bí ìyá àtọmọ ṣọ́rọ̀ mi yé yín ọlọ́run rí ọkàn mi bí mo ṣe nífẹ̀ẹ́ yín tó ẹ sọ̀rọ̀ ni ẹ ń bínú sí mi.

ẹ tẹ́ o síkì ti fi ọ lẹ́nu ibi ìpẹ́yàn mi èkó ẹ̀yìn máa gbọ́ ẹ sì mọ jẹjẹ kújẹ ó dáa já lọ jẹun bóyá tó bá tún jẹun bóyá yóò fi ọ lẹ̀ díẹ̀. Mm, mi ò lè jẹun kẹ́yìn rẹ̀ wọn náà mọ̀ pé tí n bá ti wà hàn gba mi ò ní kẹta rẹ rárá. Mhm. dà pẹ̀lẹ́ díẹ̀ ń lọ jẹun àbí tí n bá jẹun tán ṣé ṣé ń bọ́ gbé tiẹ̀ wá. tó ń bọ̀ ẹ̀rọ ṣe ṣáàfin jẹun nílẹ̀ ṣe ìgbọ́n tó ń bọ̀ ẹ̀rọ ṣe ṣáàfin lójú orogún èjì wòrò lójú ìyá rẹ̀ ọ̀bẹ kìí sí bẹ́ẹ̀ kẹsẹ̀. nígbà aṣọ ìjì rẹ ò yí la wíníwíní lójú orogún ìjì rọ̀rọ̀ lójú ìyá rẹ̀. wọ́n tiẹ̀ ti jẹ tán táwọn òwúlẹ̀ dúró díà àbí sòrò. oúnjẹ tèmi ń bà káyé gbé tiẹ̀ lọ ah! ìyá yìí ọjọ́ ń lójú nígbà àkọ́kọ́ ọkàtọ̀ bẹ́ẹ̀ lẹ́ni. ọbẹ̀ wọn òun sí àdùn wọ́n mọ bẹ̀ẹ́ sí ìkan òkú yìí náà ni wọ́n kan rápọ̀ gbàṣọ ìjìrẹ́ òyìnlá bínibíní eh. lójú orogún méjì rọ̀rọ̀ lójú ìyá rẹ̀ ọ̀bẹ kìsì bẹ́ẹ̀kẹ́sẹ̀ ó wọlé alákìsà odò ní gbàṣọ ó wọlé alákìsà odò ní gbàṣọ. ọlọ́run ó fọkàn òkun jẹ́ kò yẹ kí n máa ké báyìí nà káwọn bá tiẹ̀ ké kò yẹ kí wọ́n máa ké ẹ́ ikú ẹ̀ ò lè jí báyìí nà ẹ calm down. kí ló fẹ́ kí ló lò. ọmọ Eyes drop ti wọ́n o. Ah! Ah! Kí ló ṣẹlẹ̀ gan-an? Ah! ẹ̀dẹ̀ sọ lédele ariwo ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ké ṣé wọ́n gbé àlùbọ́sà sáárín yín nítorí gbogbo yín lẹ̀ ń sunkún ẹ̀yin mú ẹkún ẹ transfer yẹn sọkọ yín àwọn náà báyìí wọ́n gbé láti inú wá sókè kí ló dé ẹ wá fúnra yín yóníngì tòní oríṣiríṣi ẹkún ọmọ èmi ò ráyè wèrè ọ̀nì nọ́ọ̀mù sì ń sí iṣẹ́ tó bá gbóúnjẹ fún yín ṣiṣẹ́ ẹ̀ ní jẹun ni ẹni bá kú ní tiẹ̀ gbé ẹ gbàgbé jàre ẹ̀kọ́ kékeré èmi ò ráyè gbogbo eléyìí wọ́dẹ̀ mú designer scarf òde sórí rẹ̀ ń sunkún egbèrè ẹ̀wọ̀ ẹ̀ bọ́ọ̀lù ẹ̀ bẹ́ẹ̀ jàre kò sí ọmọ èwo ni ẹkún wèrè tẹ́ ń sunkún ọ̀ kí ló ṣẹlẹ̀ gangan àti ìbẹ̀yìn kó ti tó ti tó ti tó ẹ̀rẹ̀ ké ẹ̀ẹ́dẹ́ kọ́mọ ẹ̀ lọ́ọ́ sùn mi tó wà ẹ wo eré ọ̀rọ̀ ayé ìjà mi. oníwàrà ò ní gbọ́ o oníwàrà ò gbà o bá tó fún ní gbogbo ayé kò lè tó kò lè tó ojú kòkòrò ìwọra ní ìwọra ni ọ̀kánjúwà ìwọra ni tí ẹ bàjẹ́ ọkàn mi àfẹ́mí àfẹ́mí ó ní ìwọ. bó káàdì olóòṣì kò dá mi lóhùn olórí burúkú ilé jẹ́ kí n dé ìkùn mi kanlẹ̀ látẹ̀kan wọ́n ṣe ọkàn ń dá àwùjọ kí ló ń ṣẹlẹ̀ gangan. ogun ọkọ tó ṣẹlẹ̀ ni ṣọmọ Pablo. Pablo Pablo ríṣì. rárá Pablo tó wà ń Dubai àwọn pàdé mi yẹn mo kàn lọ gbé business kan wá ní mo kàn wo pé ẹni ọmọ ayé kí n náà ah, mo kàn ó dà èlò la máa fi ṣe ó dẹ̀ ní kí n lọ mú wá òye tí bá dẹ̀ ṣe máa rérè tó pọ̀ gan lórí ẹni ó ti yí ẹ mm. àbí mo dẹ̀ ṣe pé kí n kàn lọ bá àwọn client mi sọ̀rọ̀ pé ó ya bó káàdì ilé ìní pé kò sí káàdì nílẹ̀ ó dà tún lọ sí bank nígbà tó ń mm. délé owó ó lé òun padà ah, ó yà lọ sí atm ló bá lé atm gbé ní jẹ́ mo rí kí ló ṣẹlẹ̀ ẹ̀rọ ṣépè fún ìyá ẹ ni. i feel sure i feel sure ọ̀dọ̀ àwọn ọ̀gá mi kí n láì tó bá ti ń gbé mi ara ẹ̀gbọ́n mi nǹkan kí n fẹ́ yẹ kó máa bí wọn. ọ̀sùn òbí láìkí ẹ náà nìyẹn àwọn ọkọ̀ tó ń ṣẹlẹ̀ yìí wá jẹ́ kí n gbé gbóná o torí ẹni tí ó bá gbóná kò lè rí nǹkan kan. my future ẹ̀rọ kankan. ìlú lowó tà ń sọ̀rọ̀ ń pa yìí gan. màá dà fún ẹ one point two péré ni pé kí n kàn fi ó ti yẹ wàdẹ́ rere pé ó yá òkè mo máa rí tó bí i àbí four million. ọlọ́run. my future calm down. màmá iye wà nílé oh, màá sọ fún un màá fún ẹ lówó yìí fún mi di weekend. weekend. ṣebí Pablo èèyàn ẹ̀rọ lámì ni. òun náà ni. mo lè ṣí ọ pé kò ní. ṣé mo máa mọ ṣe fún ẹ ni ó mọ nǹkan ìwọ fẹ́ ṣe owó fún mi fẹ́ fún mi lówó yẹn. Ah, ah. ó yá màá ní kí màmá iye kọ́ tún fi three hundred sí kó jẹ́ one point five. Ah! ọmọ mi ooo oh! kí ni mo lè ṣe fún ẹ náà ó já wọlé. irọ́ báyọ̀ ká wọlé ọmọ eh, kan eh. tó wá ṣe fẹ́mi ah. ìwọ kan máa lọ́ọ̀fù mi sí. Eh, ọ̀yà rí ah, tèmi ọmọ mi ọmọ kan tó bá bí aláyọ̀ ọmọ kan dà kó lọ́ọ́ máa rè díwájú máa gún nídìí ah, ọlọ́ irọ́ o ìdáfọ́jú má rí jù rárá o má rí jù rárá o ọ̀rọ̀ yìí mò ń rí òbí yẹn ó pọ̀ síwájú ó pọ̀ sẹ́yìn orí tèmi ó yà lẹ́yìn pé bá mi ó fi wà lẹ́ẹ̀ oníwọ̀ra. ṣọ́ra o ṣọ́ra o ṣọ́ra o ṣọ́ra o. ẹ ọmọ ẹ kí ló wá pọ. jókòó náà ẹ iye ní tèmi kí la rí gbọ́. aláyè mo nílò òòlù onídòwò lásìkò táwa ẹ̀ àti pé bí èlò ló níìdì. níìdì one point two million. ẹ one one point two million ló ní kò pọ̀ wait wait wait um, iye ní tèmi for now n tó tó lẹ́yìn òsínú lé lẹ́yìn mi gan fúnra mi ó yẹ kó yẹ kí ló fẹ́ fowó yẹn ṣe. bàbá mi ló ní ìdí ọba fi ṣe business bùdẹ ògúngún máa wò ní bùtì bá nínú wọn gbà fún. bùdẹ ah, sọ gbà tó yẹ kó kọ síbi kan ah. for now ìwọ náà mo pè business gbogbo ẹ down èmi gan bó ṣe ń wò mí mo kàn fi lé mo fi ń kọ́ ìṣẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ mọ́ lọ bẹ́ ó yẹ kó yẹ now things are not all that okay bíi ti gbà kan mọ́ so get in sense so one point two million million afford it for now i'm sorry i'm sorry sọ fún bọ̀bọ̀ ẹ̀ yẹn pé bóyá kó wà elsewhere. Eh. bàbá yìí. Eh? kó ṣe pé mi ò ní but for now kò sí lọ́wọ́ mi. ẹ ẹ lérò pé nǹkan tẹ̀ mú yẹn ó máa kan lẹ́nu. tẹ̀sán fẹ́mi pé kò sòrò ẹ dẹ̀ bí pé nǹkan tẹ̀ mú yẹn ó máa sinmi sílẹ̀ like ó máa dé lẹ́nu ibẹ̀ sọ fún mi ẹ bí pé ọkọ̀ yín dẹ̀ máa balẹ̀ pẹ̀lú nǹkan tẹ̀ mú. ọmọ pẹ́ ẹ wá mi ẹ wá ẹkọ yẹn rẹ dìlẹ o torí mi ò sí gbogbo ilé tó ẹ ṣe yẹn ṣé n ti ṣe ọmọ gbé wọ́ọ̀dù báyìí. wọ́n ṣe àgbẹ̀ pé bàbá mi ní ìdòwò mo lè wo pé kí n bèrè lọ́wọ́ ọkọ yín kọ́kọ́ yín fún un ọkọ yín bá sọ pé kò sówó o èmi dáwọ́ pé kọ́kùnrin ló jòkó pa kọ́kùnrin ló jòkó pa kéjọ́ ṣáà ti kú ni anyway ẹ̀yin ẹ fẹ́ mi lówó. dúró ná olóòbèrè owó lọ́wọ́ bàbá ẹ̀ kò fún ẹ èlò ló béèrè yìí one point two lásán ni àwọn owó ìmẹ́rùn owó lẹ́lẹ̀ àwọn ohun ẹ̀wọ̀n ẹ̀ wẹ́ fún ọ̀bọ mi ló púpọ̀ fi bọ̀. one point two ló fẹ́ lu pé bẹ́ẹ̀ tí ò ṣe one naira two kọ̀bọ̀ tí ò ṣe one thousand two ló fẹ́ lọ kó fọkùnrin. ààyè màmá yìí kí ló ṣẹlẹ̀ ṣé owó yẹn pọ̀ ni ókè torí pé mo sọ fún ìgbàdí bẹ́ẹ̀ fi ṣe àbí ó yá nọ́mà mo ní ìjòwó ẹ fún mi lówó. kò sí wàhálà màá báyọ̀ bá mi sọ̀rọ̀ màá ní kó bẹ́ẹ̀ wọ́wọ́ bóyá tiẹ̀ rí gbogbo ẹ̀ á fún ẹ nù fún mi nínú ẹ̀ bá wò ó gbà ni mo nídìí. òkè ó yà àṣebẹ́lẹ̀ ti rí wíìlì ẹ pín wíìlì kẹfẹ́ mi dé. nínú ọmọ burúkú wò ni tí n bá rí wíìlì jọ ń torí ọlọ́run ṣé mo ti rí wíìlì ṣé mo ti wíìlì ti fún mi kábàárẹ̀ mo ti mo ti gbógun ẹ̀ lójú ẹ̀mí ẹ̀. ẹ kí ló wà ń bẹ tó bá jẹ́ pípa ni ẹ̀ dẹ̀ pa ó jáde bẹ́ẹ̀ pa ọmọ ẹ̀ sẹ́yìn. Ah! ẹ wo àdìgbẹ́ fẹ́ mi lọ́wọ́ ẹ pàǹgbà ẹ tó yẹ pé pípa náà ló máa jọ owó jáde. pàkínni. ẹ kọkọ ìbí ẹ̀yìn lẹ pa kẹ́hìndé ọmọ ẹ pa kẹfẹ́ mi lówó màmá ẹ̀ mo ní kẹ́ ẹ pa bẹ́ẹ̀ pa kẹ́yìn ẹ fi mí lẹ̀ wá bí bábò ló ń lọ wá bí. wọ́n ní kẹ́ fún mi lọ́wọ́ ọmọ ìbẹ́yìn náà fàyọ̀ máa pa yín ni o máa pa yín ẹ fún mi lọ́wọ́ jàre.

fẹ́ ṣe lé ìdá ìwọ ló kù lámúdùnú mi tó o bá ń ṣe báyìí ọmọ pé tí ọkàn bá ti ń gba ìrònú láàyè lágbàjù ìbànújẹ́ ọjọ́ iwájú ló máa ń jẹ́ dákun ẹ ń bá pé tó ṣẹlẹ̀ sí wa yìí kò bá dùn wá kó náà bẹ̀rù wọn kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ Táíwò take it easy. Why? In the first instance, how could you allow a monster into our home? Daddy, ẹ wojú mi. Ṣé ká sọ wípé ìfẹ́ ló dí yín lójú? Tí ẹ fi mọ̀ wípé ó mà yẹn. Àṣebí ni tí ẹ fi aláwọ̀ imú yín kó pàṣípẹ̀ pàṣebí ni daddy. Daddy, why? Why? Adé so so so so so sọ. They allow máa to fi báyé wájẹ́ tó fi ruin everything. Daddy, <laughs> why? Get it right. Ìfẹ́ ló kó bá mi. Ìfẹ́ nìkan sì kọ́. Irú ọkàn mi ní pé tá a bá fi apá kún ìtàn, ìmọ̀ tó wà ní. Ìwọ àti èkejì náà lẹ́wà wọ́n ọjọ́ tó ti pẹ́ ni nígbà tó wá fún mi pé orúkọ nígbà náà tá a fi ríra mọ́ pé mi mọ lọ́mọ òun mo wò pé tí a bá yọ kọ́mọ lùpọ̀ bọ́ oríire tiyín náà ni pé ẹ̀yin náà ní ẹni tí ó mọ ọkùnrin lọ́wọ́ mi lẹ́nu ni pé ète àti ẹ̀tàn lọ́dà kó bá fún mi àmọ́ mo ṣe sọ̀rọ̀ the worst I've been done. <laughs> Daddy. Demora. Daddy, she killed Kenny. That woman, she's a monster. Ulopa Kenny. Mommy, you Ma, you thought you bad. you Forget that. Daddy, no. Daddy, no. She must for it. Mm. Yes. Mm. Listen, listen, Dayololu, listen. Bàbá mi, Ayọ̀adé, ọlọ́ba àfẹ́rí kan máa ń sọ kẹ́lẹ́ kan. A ní bí ẹnìkan bá ṣe kú, tẹ́nìkejì bá ṣe kú ìjà, a ní ẹni ibi di méjì. Tẹ́nìkan bá ṣe tó gbáàdì, tí wọ́n á ní wọ́n á ṣe tó wọ́ọ̀sùn. Ẹni bí ń pọ̀ sí ni o, òṣìṣẹ́ káfẹ́ ń wètè ní káfẹ́ ọlọ́run ká fi ìjà fọlọ́hún jà ká mọ̀ wọlé lọ tó bá yẹ kó ló pa ọmọ mi ọmọ kẹ́hìndé mi allow her to face the rat of the alright. no daddy daddy look at me i promise you that she will pay for it. daddy. don't do that no no Tayo don't do that don't do that that's all right. don't do that. filẹ̀ o má ṣe ìdájọ́ lọ́wọ́ ara rẹ o tó rí kankan bá tó ṣẹlẹ̀ ń ẹ fẹ́ fi yẹn gbé ẹ̀mí mi kúrò ni. Daddy forget it she just have to pay dearly for it. ẹ kú déédéé ìwòyí o ẹ̀yin ará ilé orúkọ tèmi ni omidan jùmọ̀kẹ́ olówó pọ̀rọ̀kùn láti iléeṣẹ́ amóhùnmáwòrán àsọ̀bùr èyí ni ìròyìn ìyálẹ̀ta síwájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà ọwọ́ ṣìkún ìjọba ti tẹ arábìnrin adélọlá ayọ̀bámi tó ṣekú pa ọmọ ọkọ rẹ̀ omidan kẹ́hìndé ayọ̀bámi àti ọmọ bíbí inú rẹ̀ ìyẹnitèmi ayọ̀bámi ní ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún tí a wà yìí. ìjọba sì dá ní ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. ìwọra. oníwọra. oníwọra. káàbíyèsí o. ó ní ìdìbò sọ́kẹ́ mi ò dáadé kíkọ̀ kan mi mọ̀ balẹ̀ bẹ́ sí mi àti kọ̀ọ̀kan náà àwọn aráàta mo ké lójú ni o mo dàgbà síkù. Ah kẹ́nikẹ́ni má bẹ́ sí mi ẹnikẹ́ni bá ṣe wèrè wèrè àṣẹ. adéwálé ọmọ àṣàbí o láti òní lọ ó ti dẹni àkọlẹ̀ bò. ẹ̀gbọ́n wèrè wo ló pe dókítà nù ni ẹ fẹ́ sọ̀rọ̀ màá gbà yín lépè ní ìsìn ẹ máa sa ìwé kiri inú gbòòlù ọ̀rẹ́ ikú ègbò omi ìjẹ́ nígbà gbọ́wọ́ ẹ̀jẹ̀ ògbọ́ ẹ̀kú. ẹ̀ẹ́ àmọ́ ẹ̀yin lóye ṣé bẹ́ẹ̀ láìsàn yẹn lè tó ni. ó lè jù bẹ́ẹ̀ lọ ó yẹ ẹ̀rọ orí ìrírí kó lè sọ̀rọ̀. ṣé lóòótọ́. gbogbo ọ̀nà tẹ́ bá máa gbà tí adémídé fi máa dé ipò bàbá yìí ṣé agbára five million kà. olóyè òsì one million àṣepa one million ìyálóde one million àbọ̀ rẹ̀ one million àwọn òtútù àti ẹ̀gbà pé mi ò ní nǹkan kan à ṣe tutù à ṣe àwọn ọ̀tún máa fún ní seven million. olóòtú ẹ bá múra pé. tára wọn bá ti ń yá báyìí ọba lọ́la kan máa fòṣánlẹ̀ wọn àwọn. bóyá ilẹ̀ pamọ́ dé. lára àti àṣeyẹ. òkè ló wà. ọ̀dọ́ ọmọ kẹ́bí mi ó ṣe ṣe tèmi nù. mami are you joking. Ah. i ain't joking ma. ẹ dáhùn ìbò padà fún mi. yes. mami òkè bóyá fẹ́ ṣe wedding yẹn lẹ́yìn mi àbí. impossible. Ah, baby mi mo ti wọnú ayé ẹ o a ti bọ ọkùnrin abobìnrin ọkùnrin àbíró obìnrin àbíyè. àyà mi èmi náà nífẹ̀ẹ́. sẹ́yìn tí òbí náà lọ́la ẹni tó bá wá bí láti inú obìnrin àbí ọ̀fọ̀ bẹ́ẹ̀ gbẹ̀bí inú rẹ̀ tó bá lọ́jọ́ ìyàwó òun ò ní tètè ká dáa fún ni. ó ní dáa fún ẹ.

jẹ́ kẹ́ jẹ ìyá ìmọ̀dí o. sórí kínní mo fẹ́ kọ́ ọmọ tán. ìyá dẹ́mọ̀ lómi. ìyá ìyá sábòjú kòkòrò ti pè fún ọ ni tí wọ́n fi sí ọ ní wádìí nǹkan tí mo rọ́nu tó sì mú tán. E, èmi fi òka sínú rẹ̀ ní pé tó bá ti mú tó bá ti débi òka. ọ̀pọ̀ sọ pé wàá wọ́n ti sí. lọ́yẹ̀ ni a ẹ eh, mo fẹ́ propose sí ọ ní say yes say yes ó sì mú gbogbo ẹ ó tún mú òkà mọ. mami ètè tẹ́ bá ti máa ro gbogbo ẹ tẹ̀ wá lè ro kàríà mi ṣé fẹ́ bá kàríà mi ni. ó sì yọ kàríà ó sì yọ kàríà. òyìnbó tẹ̀sán lẹ́nu jẹ́ mẹ́ta yóò yà mí lẹ́nu ṣé kọ́kọ́ iná ló kọ́ gbogbo ìbò yìí. agbára ọ̀dọ́. ìwọ́ra ni ọ̀kánjúwà ìwọ́ra ni tí ẹ bàjẹ́ ọkàn mi àfẹ́mí àfẹ́mí oníwọ́ra. tó kò lè tó oníwàrà onígbà o oníwàrà onígbà o pàtó fún ní gbogbo ayé kò lè tó kò lè tó ojú kòkòrò ìwọra ní olè ìwọra ní ọ̀kánjúwà ìwọra ní tí bàjẹ́ ọkàn mi àfẹ́mí àfẹ́mí oníwàrà. Oníwàrà. Oníwàrà. Oh.